mo pè ọ wá sí àná kí n lè bọ́ sùn ìlú tó kí ló dé tó jẹ́ pé gbogbo tó yẹ kẹ́ fi síra yín láǹfààní ẹ ti fi síra yín níkà. lọ́rọ̀ wo ọ̀sán gbogbo àwọn tó yẹ kó ṣe ń láàánú kí wọ́n ran ayé yín lọ́wọ́ lẹ́tí fi bílì múwámúwá lẹ́tí fi báyé rẹ jẹ́. mọ̀ pé níbi tẹ́ ẹ̀ ń jókòó sí tẹ́ ẹ̀ ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ti ń ṣe pàdé mo sì mọ̀ pé wọ́n alága àwọn tó o bá débẹ̀ kọ́ bá a sùn èyí tí ń tó ń tọrọ ọ̀rọ̀ mi ò yí ọ kẹ́ jáwọ́ lápọ̀n tí ó yọ kẹ́ lọ gbómi lákaná.